àjò mi mo wá sí ilé ẹ̀ lọ́wọ́ ààyè ìrìn àjò mi mo wá sí ilé ẹ̀ lọ́wọ́ nùnùnùnù lẹ́dà jákújá ọ̀nà mi ò ààyè ìrìn àjò mi mo wá sí ilé ẹ̀ lọ́wọ́. káyé mi tó nítumọ̀ sí ní ọjọ́ alẹ́ o.

crayon pọ̀ tó yìí àwọn obìnrin obìnrin crayon makeup wọn pè é òkè o ẹ ṣàlàyé fún wa o ká lè mọ̀ dáadáa ṣe mo bá wà ọjà fún mi o ọjà níbo ni wọn ní mo bẹ̀rẹ̀. lé tún yẹn mo ní pé o máa stress yẹn àwùjọ sún wa kò tó. ìrìn àjò mi. mo wá fi ilé ẹ̀ lọ́wọ́ ẹlẹ́dàá dákun ṣamọ̀nà mi ò. àníkẹ́ fóònù ẹ ti rìn látàrọ mò ń gbọ́nu léwu dẹ̀ gbé. fìyèbí mà ló ń pè yìí. I see. I see. Ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ dìjà. pé kàn jẹ́ kí ọmọ àníkẹ́ máa rí àníkẹ́ bàjẹ́ gùn kò sí ọ̀ tó jọ lójú ṣé àwọn epo ni àbí tá ìrówó rà ṣé ó dá tó ìyàwó yín tó wà lóyìnbó ni. wàá ṣe mo ti mọ̀ pé báyìí padà sórí point yẹn na point of correction èmi ò níyàwó lamẹ́ríkà sọ pé olórí burúkú tí mo fẹ́ síbẹ̀ ó ti ṣe dáadáa ó ti bá kátà lọ so èmi ò níyàwó lamẹ́ríkà i'm still single and searching. bọ àníkẹ́ ti bàjẹ́ jù kò sí hàn tó jọ lójú rárá ó máa ń bílípọ̀ nìkan ló ń fáyín jù láàrin ìlú. iyọ̀ ọbẹ̀ kankan nìyẹn travel qualities wo like nípa àníkẹ́ yẹn kò lè mi like self confidence ah mi like ọmọ yẹn o i love her personality ah lọ́ọ̀bẹ̀ bẹ́ẹ̀ yọ ara filẹ̀ bẹ́ẹ̀ fún mi ẹ kó máa ṣe wèrè yẹn lówó ìṣúwà bó ṣe wà yẹn bó ṣe máa máa disturb ẹ nìyẹn jẹ gbádùn lóbìnrin gbà fún. Thank you. sórí tí mo ṣe iṣẹ́ ọkùnrin lásán lọ. Ara máa ń béèrè fún. Don't tell me that. Ara ń béèrè fún kí ni? Can't men abstain? Má bínú. Irú ò tún ní ṣẹlẹ̀. Irú ò tún ní ṣẹlẹ̀ mọ́ ó ma má ṣèlérí tó lè múṣẹ. wo in the next two years me ì ready for marriage so ṣé o ṣetán láti dúró fún two years. you see ọ̀rọ̀ pèsè jẹ fi èrí o ní láti búra fún mi pípé ò ní dà mí. ṣe níbi àárín wọn ni. fi èbí mo fẹ́ kó wá búra fún mi ni. mo fẹ́ kó búra fún mi pé o ò ní já mi lẹ́yìn tó bá rí wòwò mi tán. effect. yes. how. oh àbí o ready láti fi búra ń gbà yẹn. that's no problem i can. thank you. èmi. Um, Adéyẹbí I'm gonna be here and we're gonna be together. Àṣẹ ti gbọ́ yóò gùn. ó lágbára púpọ̀ gan àdéhùn ló jẹ́ àdéhùn ni ó ààyè torí inú bíbí ní pẹ̀lú ilẹ̀ dídá ní pọ̀ rẹ̀ ilẹ̀ dídá ní pọ̀ rẹ̀ wùwà ó ti dàṣẹ́ fi rí mo fẹ́ kó tún fi báàbù ìbò àfihàn pípé ò ní dànù lẹ́yìn tó bá yóò wọ ohun tán. èyí tí mo gúlẹ̀ kankan. mo kò tún fẹ́ wàá ṣọ́ ọmọ mi. Ah, my God. You. mo tún fi báìbù mo tún fi búra fún ẹ mi ò ní jẹ́ wá serve rice ti dùn yẹn ṣé mo ní kó máa lọ. now do you think this place is like your ghetto ghetto tó ti wá this is an estate a reputable estate a quiet environment But bẹ̀ sí don't you ever baby, yẹn me alone? Oh, lọ o ò sí baby. kàtíkúrú àwọn you? mo kàn fi pé bóyá òun bínú ni so mo dísà láti ní pa ẹ. kí ni gbogbo ẹrù òórùn ẹrù ẹrù ẹrù ṣe ẹrù ẹrù èrè tó gbé sára ẹ. mo ẹgbẹ́ dàbí kò dẹ̀ ẹrù ọkàn rò mí ju irú ẹ. gbogbo bíbí kò lè tó gbogbo. your type. okay atọ́rí. But baby, calm down. I'm sorry. Was baby continue to talk to me? From her head to toe. Mo fẹ́ kó bá mi ti kiri burúkú játijàti kò ti jáde nù lẹ́nu. <laughs> Àmọ́ ẹ̀gbọ́n gbà, ebi tí mo ti ti jẹ ẹbí, mo ti gun òkè bẹ̀rẹ̀ ńlá bí ràn, mo ti gùn. Sọ ti yé? mélòó alára tí a ti rìn nílé dáyé tì. no but kí ni gbogbo rọ́bìṣì náà kò make sense náà ó ṣe máa ní pé kí kí kí irú bàbá ìkó máa fọ ọkọ mi wọ́n bọ́ rọ́bìṣì náà ṣe é jáde. mo ní ẹ wọ́n dùn mami ìgbà yẹn jáde. ayọ̀ ọ̀gá ayọ̀ ọ̀gá kí ló ṣe é náà jẹ́ jáwèrè náà jẹ́ jáwèrè ní jẹ́ bọ́bí ní jẹ́ máa mo bọ́ rẹ̀ sí gbogbo ayé ayé mi ní sideline ṣé o fẹ́ lè bá bá mi sọ̀rọ̀ ẹ̀yìn àwọn ẹ̀rọ bá mi sọ̀rọ̀ ni ní o fẹ́ bẹ̀ ṣé mo wọ̀ sí ní gbòòrò ni lẹ́bà ń lanu ṣàkà. báwo ló gbé lọ yàtọ̀ your head is pushing you. èmi orí ẹ̀ ń tì ọ́ tó hmm. má lọ pé tágbádé gbé ọmọ oníkà ọmọ ẹgbẹ́ bá bẹ́ẹ̀ tí ì sẹ́ o má torí pé mo wọ bùbá mo ti wá ọkọ̀ agbẹ́yìn o mò ń pa sínú gbẹ̀rẹ̀ mọ́kọ́ lára dàbà tó ti yọ mo ti fọkàn pààyàn mo tó bàbá ṣe fẹ́ gbọ́ ṣebí ilé ọkọ tẹ̀mí lè wáyé lọ fẹ́ẹ́ rìn rẹ̀ èmi ṣe é lásán wọn. will you just shut it if you believe me and call that thing come out ṣé mo ṣe aṣọ. ẹ̀gbọ́n ọmọdé sọ̀rọ̀ ilé ẹ̀rí wò rí. ìgbà tí mo mọ̀ pé aṣọ kò yá ó dá padà money that will last you at least some period of time. ṣé kò rí mi ṣojú dùn ẹni sí tí ọ̀rọ̀ mi ká. ṣojú dùn ẹni can't you see. let's get the straight. ó yà lẹ́nu mọ́ pé àbúrò mi lè máa pa àbúrò yẹn. bàbá bàbá sì tún. orí yẹn burú bí ẹkú kéde wẹrẹ ẹ wẹ gbà mo ní ẹbọ ọta ọlọ́ọ̀bọ ọta ẹ gbàjẹ́ lẹ́nu mi mo ti lé e. mo ti lé e. ilé àjò mi mo wá sí ilé ẹ lọ. ṣé o mọ̀ ọ́ tó ń sọ lẹ́nu ṣá? ẹ wòran wọ́n ti gé ẹ̀tẹ̀ ò fura ni olóyún fún ta ni ṣé o mọ nǹkan tó ń sọ. mo kó ọ̀rọ̀ ń ó gbádùn o ó jẹ́ ó wà ókè o wọ́n ní mo lóyún fún ẹ ó dẹ̀ tún bẹ̀rẹ̀ lọ́rùn pé ta ni tántàlà ni ṣé wọ́n ṣe ni ó dẹ̀ tó ṣe ni tó fi tó fi bèrè bèrè lọ́wọ́ o gbádùn ṣé kí ni. tíbí náà ni. yọ̀bọ̀yọ̀bọ̀ òṣì lẹ́ẹ̀kan péré. ẹ̀ẹ́ ìyàwó ọ̀rọ̀ ìwọ ọ̀rọ̀ ọ̀bọ ni wọ́n ṣì àbí ẹ gbọ́nà nígbà tí wọ́n pọ̀ fò kéré tó lò rọ́bà ẹ ó wá ṣe ránṣẹ́ àtọ̀húnṣe wá ló ò fẹ́ kí ni ó máa gbé eléyìí o ó lóyún ọlọ́gbẹ̀rẹ̀ ni mo ti lóyún tó yí ẹ ó lè má gbà á ní. ọ̀gá get out jọ get of my sight dìde kókó ṣìkúrò mi báyìí kò yé so ṣe ọ̀rọ̀ lẹ́nu. ẹ kẹ́mi get out èmi máa ní. yẹ ìwọ ni ìwọ ni ta ni. our uncle's baby. pẹ̀lẹ́. kẹ́mi get out èmi ṣáà fi ìlú ọmọ mi. ọmọ ah, jẹ́ ọmọ bí o. a ṣe ọdọ rẹ pẹ́. a jẹ ìyá sí orí ẹ máa. bàbá àwọn mi lè jẹ ìyá. wá òfin lóyún tọwọ́ ṣọ́ọ̀ṣì. olóyún ni màá gbà. máa kúrẹ́ dílé bọ̀ ṣe kàṣọ ṣe ni. ó lè kárí mọ́ òǹparígà ní kékeré kébì kẹ́ra. ìgbésẹ̀ tó a ní. káwọn akáko make you come out from my side. ṣé mo ṣe fẹ́ yìí yára ẹ fẹ́ ìyẹn mo ti gbọ́ kò sí wàhálà á ah, wà á jẹ́ ìwà rẹ̀ òtí mọ̀ rẹ̀ ìwọ wọn lè kó lè má ṣe mí wọn kó lè kó lè rẹ́ mi jà rẹ̀ kó ìyá wọn rẹ̀ rẹ̀ kó wà. ìyẹn ti tẹ̀ ọ́ lè bẹ́ẹ̀ jẹ́ ọ́ lè bẹ́ẹ̀ jẹ́ ọ́ àmọ́. báwo ni ṣe ń wádìí. ẹ̀ ń kà méjì lọ pé àgbà. má bínú ìyá mi kò sí sọ̀rọ̀ five hundred naira. wọ́n. tó o bá ti délé. máa sọ fẹ́ bẹ̀rẹ̀ ìgbà fún ní mo ní gbogbo ọjà tó wára tó ń dẹ́yìn ní dá ọ̀la ni mo ní kó wá san owó mi mo fún lẹ́yìn sí ọ̀la tí ò bá wá san owó mi tí n bá wá sílẹ̀ yín yẹn n máa wá pariwo lé lórí ni o n tẹ̀lé òṣèkí fẹ́ ta jẹ̀jà àtàsílẹ̀ rè. ìjọba ti fẹ́ lọ fún mi. Ah, Ẹ tí mọ̀ mi ẹ tó mọ̀ mi. Ẹ pè mí ti tẹ̀lé iná. Nǹkan tó fi dáa kẹ́ lúrù mi lọ́dọ̀ mi. Tí màá dá àwọn kọ́sọ́mà ló bẹ̀ wọ́n ní já gbádùn tá à ń sọ. Kí ló ló ṣẹlẹ̀ láàrin wa àti ìyá mi? Kò sí ṣòro. Ẹ mo mọ̀ pé ẹ mọ̀ mi mọ́ mọ́ yín. Ìyá Olúfìyèbí. Ẹ mọ̀ mi mọ̀ àdé. Ẹ mọ̀ mi mọ̀. Àmọ́ nǹkan tó wá kù ni pé èmi àtọmọ yín and his pride. ọmọ yìí ń gún mi mo ń gún ah, ń gúnra wa. ẹ ń jáde. àjàbí ti bọ́ òun wá màmá èmi àti ọmọ yín à ń fẹ́ra wa tó yẹ yín. fífẹ́ yẹn ni gígùn. sọ́wọ́n hmm. rí kíkú tó gún mi odò yín èyí tó ṣe kẹ́yìn yẹn odò yín wọ́n á èmi ti lóyún o kí ló fẹ́ hápùn ẹ̀wọ̀n kó tó máa ń sọ ó ní kéèmì kéèmì lọ ṣẹ́ ẹ ó lè mi dànù bí ajá ìjà ẹ lè má jìn ṣé mo ẹ wà ẹ mo ẹ wà ẹ etí mélòó ló fẹ́ bá mi gbọ́ pé mo ẹ dàgbà tó yìí mo lọ ń ṣe kíni mo lọ ń tẹ́ kíni ilẹ̀ mo lọ ń jẹ yín mo lọ ń jọ yín ní ibo ló ti ń ṣerú ẹ̀ tọ́lá mi ṣe wá bá yín o. tọ́lá mi ṣe ló lóhun tí fẹ́ bẹ́ẹ̀ bó ṣe wà yìí ṣe oyún wà lára ẹ̀. ṣé ń wá ìmì ni bẹ́ẹ̀ máa mú mi ṣe é ni kí ni wọ́n fẹ́ ṣé wọ́n fẹ́ máa bọ́ wọn parọ́ fún yín ni ẹ mú ewu àyè tó bá wà lára mi yìí ni mọ̀ ni ah, ẹ wọ màmá náà fọ̀rọ̀ ògùn mo lóyún fọmọ yín ọmọ yín ṣe kí ni mo dẹ̀ lóyún mo ti mọ bá wa ní èmi ò dẹ̀ jẹ́ yóò kọ́kọ́ o kẹ́kọ̀ọ́. fi èdú wá ní kó lọ ṣẹ́ oyún àbí. mo ti sọ yẹn tẹ́lẹ̀. jọ ìwọ ò ṣe bí fi èmi lè pè mélòó gangan ni mo bí tó ní kó lọ yọ oyún dànù ẹjọ́ tó ti mọ̀ ṣé ó máa búrò pẹ̀lú ẹ̀ ní àbẹ́gbọ̀n ẹ̀hẹ́ fi èbí ọ̀hún púpọ̀ náà ní lọ́wọ́ mi ìwọ wá lọ lóyún wá tún ní kó lọ ṣe á dá fún ẹ tó kò lè gbọ́ má ṣe oyún kankan o ti gbọ́ tó wù tí mo sọ fún mi mo ìyá ọkọ alálùbáríkà ń lò ní ah, ìyá ọkọ gidi ló ní èmi ò kí ń ṣèyàwó eré mélòó ni mo tọ kalẹ̀ mo rán kéjì ló ń bọ̀ lọ́dọ̀ mi yìí bẹ́ẹ̀ ni ṣé bí kí n má ṣẹ́yìn wọ́ fi oyún sílẹ̀ o sori tó bá ti rí mi jákọ́kọ́ yẹn máa balẹ̀ ìwọ fi èmi lẹ̀ ńgbà tí n bá délé á ṣàlàyé n tó bá rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́. mo fọ́ màmá mo fọ́ pọ̀ jù èmi ò tiẹ̀ mọ̀ pé ó ní ìyá tó darí ti ẹ correct gan o <laughs> èmi ti mọ̀ pé tí bá dé bí nǹkan mi máa bá lẹ́nu yín mo lè bá fi lè sọ nǹkan tó mọ̀ yín sọ ah! ẹ̀rí nǹkan tó jó yín ò rí rí máa balẹ̀ jẹ́ mo ti wò mo ti sáìtì pé kí ni mo lè fi kí ni mo lè fi ṣó oyún jáde gbogbo ẹyin gbogbo nǹkan tó gbogbo ẹ pátápátá ni wàá bàjẹ́ gbogbo ilé gbogbo ẹ pátá à ìbínú mi ò dá o lórí ẹ̀kọ́ lè fi rò pé òun lè rẹ̀ mi jẹ́ kò lè hápùn mi ò gbọ́ mi ò bẹ̀rẹ̀ ṣe sọ yẹn mo láàkì ọlọ́. bẹ́ẹ̀ni sísè kí olùkọ́ ẹ orúkọ tèmi ni Rónkẹ́ ẹ lè pè mí ṣáfì. Rónkẹ́ àbí ṣáfì wọn náà ló jẹ méjèèjì. bẹ́ẹ̀ kọ́ ni méjèèjì. Rónkẹ́ wọn ò lè balẹ̀ jẹ́ èmi ti gboyún mo ti gbayún kódà mo ti gbàyàwó ah. ìyá ọkọ lórí tó jẹ òkú. ẹ bò yẹ tó dáa ní yín o nǹkan tó máa hàpù ni pé èyí náà mọ̀ pé ṣẹ́rí ìyàwó tẹ̀ fẹ́ ẹ̀ ó yàtọ̀ ah, ó yàtọ̀ gan-an ṣẹ́rí tí bá ṣe máa ṣe sáàpù fún yín ẹni tó ló ń jẹ yín lọ́wọ́ yìí ẹni ìṣó. ayé ẹni ìṣó ẹni ìṣó máa yẹ kó pẹ́. irọ́ irọ́ mẹ́jà fi yẹn bẹ̀rẹ̀ ẹ ṣe wọ́n pé mo ti rán àbúrò ẹ̀ sí mo ní títí ọ̀la ṣé tí bá ti fóònù wá tó ṣe pé. àjọ lọ màá ṣòkòlò fún yẹn mọ̀ pé ọ ìyàwó kẹ̀kẹ́ lọ́dẹ̀dẹ̀ yín ló ṣe é ké mo ṣe é ké ìwé wọ́n ní kí bá yín ṣe é. ọmọ máa jẹ kí n dá mọ̀ ẹ ìwọ ọmọ ẹ kí ló ṣe é tó ń ṣe báyìí ó ti ń watch ẹ closely for days ẹ eh, ó ní kó jẹ́ ká lọ sí hospital you said no kí ló dé ṣoṣoṣoṣo fẹ́ pa mí ni ẹ ó kàn jókòó síbẹ̀ wá joyè ká ọmọ tó stubborn ó kàn fúnra ẹ ní self medication kí ló dé. mọ́mí mọ́mí i'm fine mo wà okay kò sí kankan tó ṣe mí. ìwọ wà fine ìwọ wà fine. Anike ọ̀dọ̀ tèmi kọ́ ló ń sìn. Look at you and you said you are fine. Ọjọ́ tabari bíi báyìí òun ni bí wọlé. You are going to get up now, change your clothes, hospital ya. O So do that right away. Mo lọ gbé báyìí, ó ní kó báyìí. ìrìn àjò mi mo wá sí ilé ẹ̀ náà o. ìrìn mi mo wá sí ilé ẹ̀ náà. ẹlẹ́dàá dákúta ọ̀nà mi ò. lọ́la gbogbo rọ́bìṣì tẹ́gbẹ̀ẹ́ ló ń pa mi tíráyìn kí ló ṣẹlẹ̀ ṣé kò lọ dáadáa ni. ọmọ kò lọ dáadáa jàre fáà ó mi lówó ṣé ìyá mo fẹ́ jẹ ni o lè bílí pé mo kàn ń gbé gbogbo ẹ̀sùn mọ́ ẹ̀gbọ́n ẹ̀ mo gbé mo tún ṣẹlẹ̀ mo tún gbé gbogbo ilé fún mo tún kó gbogbo ilé o tún ṣe bí ìwé mi láìkẹ́. o ṣọ́ pé jẹ́ n fọ́kọ̀. alo fọ́n bù sẹ́ o lè bílí pé o sọ fún security wẹ̀ yẹn kó máa lé mi síta bí ẹranko irú nọ́ọ̀sẹ̀sì òní. ewo ni kí má bínú. ẹ̀gbọ́n ẹ̀ máa ń fọ́n bùgbọ́n dẹ̀ máa ń dùn mí. ṣó ṣẹlẹ̀ èmi tó yẹ pé ọ̀nà normal day bẹ́ẹ̀ mi ṣe máa ń múra eré mo tún lọ wọ wig mo tún jọ fáìngẹ̀ sórí bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe wà yẹn kò lè rí ìyàwó gidi fẹ́ ifá kò lè márì tó bá tẹ̀ wá márì kò lè rí ọ̀n tó dà tó mi ọlọ́run gbọ́ inú ayé kò lè bẹ́ẹ̀ rí tíra ẹ̀. ẹgbẹ́ ẹ máa ń fọkọ̀ má bínú. ó fọ́ bù gan abà ṣé wọ́n fẹ́ lá ni tó lanu ìwé fímílẹ̀ ọkàn sọ má bínú torí lè tó joyè olúndùn kalẹ̀ láti gbàtà tí kúrò lọ sípìtù títí títí ta fi délé tó rí nǹkan kan sọ sọ́rọ̀ tí dókítà sọ yóò yé mi torí mi ò mọbi tí Virgin Mary ti ń ròyìn he. ṣé mo ti lóyún ni. àbó máa gbọ́ béèrè àgọ̀ what kind of stupid question are you asking me ṣé etí ẹ di ìgbà tí dókítà confirm ẹ̀ pé o ti lóyún ni o wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé o lóyún ọ̀nà ẹ̀ kí ló ṣe é wọ́n ní ta ló fún ẹ lóyún. Fiebi ni ma. Oh, Fiebi. Ó ti dà bẹ́ẹ̀. À ó ti dà. Ṣé bá bẹ̀rẹ̀ tó lókun dì ni? Kò sí problem. Fiebi ló fún wọ lóyún. Àmọ́ ṣé ti pera yín? Ṣé ẹ ti pera yín kẹ bára yín sọ̀rọ̀ torí èmi ti máa sọ fún ẹ látọjọ́ tó ti pẹ́ wípé mi ò lè wá bóyá kí n tún máa bọ́ ọmọ especially tó bá gbé oyún wá ní time tí ò tí ra ẹ̀ ìwọ àníkẹ́ ah! ó máa dójú tì mí ó dójú tì ra ẹ̀ ní ìwọ ìwọ tó jẹ́ pé mo ti lérí mo ti lè kà wípé lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ báyìí ah! máa pa títì rẹ ni gbogbo àdúgbò gan ló máa mọ̀ yìí pé ọmọ kan ṣe ìyàwó tó jẹ́ pé wọ́n wá kan sára sí ẹ ó wá lọ gbóyún ẹgbẹ́ ìranu kan wá kò burú ṣe bí bó ṣe fẹ́ yín máa bá a lọ máa bá yí ṣọgbọ́ tèmi ni wípé lọ pé ẹni tó fún ẹ lóyún kẹ́yìn méjèèjì mọ̀ bẹ́ẹ̀ ṣe máa kóra yín kúrò mi because bí mo ṣe sọ i am not ready láti bọ́ ìyá kí n tó máa bọ́ oyún òun ẹ̀ ó bọ́ mi òrìṣà bò ṣe mí bó ṣe bá mi. ó ní túmọ̀ sí ìròyìn ọjọ́ alẹ́ òun àìlè. ó dẹ̀ fẹ́ máa ṣe mí ok ṣé kò sọ fún ẹ yeah of course sọ fún the phone yìí náà. so what's the complaint about. ẹ bọ̀ pé kẹ́ treat the báyìí náà. ah wálé lórí ìjìnlẹ̀ the ọkọ̀ tó ń sọ lẹ́nu wálé jọ tó lò lọ kí ẹ mo ṣe fún mi. ṣó ní ẹ̀ṣẹ̀ kan tí to ṣe rí ni tó dẹ̀ pay me back lélẹ̀ tó ṣe. kí ló ṣe kí ló ṣe ọmọ yẹn correct bí mo gbé fún so fi pé ọmọ yẹn ó yẹ kó jẹ́ ìyàwó mi àbí. yes of course. ọmọ burúkú ni ẹ o. ti wò mí pé pátápátá èèyàn tó wá lè fún mi kí n máa fẹ́ níyàwó ó ní that dirty stinking thing ló búra fún mi kí ló kí ló kí ló fún mi pè náà like i'm desperate. last thirty eh, ó máa ń ṣe nìyẹn náà ọmọ tó bẹ ni. aṣẹ́wó lọmọ yẹn. Ah, ọmọ yẹn ó ti aṣẹ́wó rẹ̀ kún wa ní street listen to yourself ṣé pé pé mo ti gba lọ sí amẹ́ríkà kò lọ kó pé mo mọ àwọn sábà alẹ́kùn sáà bá ọkùnrin tó ọkọ yẹn kí yàtọ̀ nínú ọmọ ọmọ orí títì ọmọ street àtàṣẹwò kí yàtọ̀ nínú ọmọ. inú wọn tí wọn lè dábò àbọ̀ ní ṣẹlẹ̀ lọ́ba ní sẹ́yìn kan. ẹ fi gbogbo nǹkan tó ń ṣe yìí sílẹ̀ ẹ má má jẹ́ kí ẹ̀yàn kan kó bọ́ọ̀bọ́ọ̀ yìí lọ́wọ́ nǹkan tó ẹ̀ mọ́ pa ẹ má jẹ́ kó dà sí i lọ́rùn o èmi kọ́ ni mo lóyún o ìyẹn parọ́ ni o kọ́ ni mo lóyún ẹ̀. fèrè ìjọ ṣàlàyé fún mi lọ́wọ́ báwo lo ṣe mọ̀ pé ọkọ ló lóyún. ẹ ṣe ẹ jọ níbo náà ti ń báyọ̀ gbọ̀ nǹkan tí mo ṣe lẹ́ẹ̀kan péré ẹ̀kan tí mo ṣe ṣọlọṣọlọ báyìí mi ò tiẹ̀ ọbẹ̀ ara sí mi ìfagbára ṣe rárá ó ṣe á doyún ẹgbà sọ̀rọ̀ òdòdó ẹ̀ ń sọ lẹ́nu ẹ̀ fi èbí ṣé ọ̀rọ̀ ló ń ti ẹnu ẹ̀ jáde yìí ẹ̀gẹ̀ ẹ̀kẹ́ bí ó ṣe ẹ̀kọ́ tí mo dẹ̀ ṣe náà yọbọyọbọ ni sọ̀rọ̀ ni wọ́n sọ lẹ́nu yìí ọba lọ gbé ètìkọ tó ṣe nì ọba ọmọ ló mọ lọ pọ̀ tán àbí ọba sọ fún mi sí pé ìwọ kọ́ ni wọ́n lọ yún ṣé nígbà tí bàbá ẹ̀ tó máa bẹ́mi lò pọ̀ tí mo fi lóye ṣé ọlọ́wọ́ wẹ̀ tí màyà ni àbọ̀ gbé e irin. ẹ ẹ má jẹ́ kí nǹkan tí ò ń ṣe ti yín ẹ má jẹ́ kán da sí yín lọ́rùn o ẹ má jẹ́ kán da sí yín lọ́rùn èmi kọ́ ni mo lo yín o àti àìsí mi ti ẹ̀ ríro náà rí o kì í ti bá tiẹ̀ wá fẹ́ fẹ́ yàn bá fẹ́ fẹ́ yàn pé o ti ẹ̀ bá mi mu bí mo ṣe rí irú ìyẹn ló sọ ṣé irú ìyẹn ló sọ. fèmí sórí tí n bá kó ìgbàdí fún ẹ e, mọ́kànlá tó wà lójú bàbá bàbá ó máa hàn lójú ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ẹ ẹ bí ṣe rí nìyẹn ó rí pé bó ṣe rí nìyẹn tẹ́lẹ̀ kó tó wọdẹ ẹnu kan ó rí pé bó ṣe rí nìyẹn kó tó mu wọlé ó rí pé bó ṣe rí nìyẹn àbí kó tó máa ṣe lẹ́ẹ̀kan tó sọ. ẹ wo ẹ fi ẹ fi ọ̀rọ̀ ẹ sílẹ̀ kò sí nǹkan kan nínú ọ̀rọ̀ títí ẹ ṣe rí ẹni tèmi fún lóyún gbọngàn tó dá mi lójú mo mọ mo mọ tuntun lórí fún ẹ ẹni tó lóyún fún mi gangan tí ó dá mi lójú lóyún ni mo fún lóyún ẹ ìyẹn lèmi mọ̀ ìyẹn gangan ni mo fẹ́ fẹ́ torí ni mo jábàálẹ̀ tó kò ń ṣe ní ilé tó kọ wíkà ọkàrún tí o mọ nǹkan tó ń sọ. mo gbé ohun ti dáràn fi èmi mo fún èèyàn méjì lóyún papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. ẹyọ kan tó fún yín o. báyọ̀ gbogbo gbọ́dọ̀ gbogbo ẹ̀fọ́ àkọ́kọ́ gbọ́dọ̀ sọ̀kọ́ lọ́gbàdẹ̀jà rẹ̀ ọkọ ni wọ́n fún lóyún ẹ ṣẹ́mi ni mo fún yà lóyún nígbà tó sọ wípé ọkọ ni mo fún ṣẹ́mi ni mo fún kejì lóyún àbí àwọn ẹ̀jẹ̀ kẹ́bí kòkó kò mẹ́ni tó bá òun lóyún ṣe pàbí kò mẹ́ni tó lóyún inú ọ̀rọ̀ ẹ̀ ti yé mi mo káre láì sàmì sàmì rẹ bọ́mọ kan ti ń ṣe ló ń ṣe yẹn tọmọdé bá pè kú adàjẹ tó bá pẹ̀jẹ́ adàjẹ eléyìí tó pa yìí àrò gidigba ni ọlọ́run ṣe bàbá ẹ̀ kú ni àwọn ẹbí bàbá ẹ̀ bẹ̀ láyé wàá wá gbé àrò gidigba tó pa yìí wàá wá lọ gbé bá mi lọ bàbá ẹ̀ ṣòtò ojú máa ń sọ wípé ilé ìṣiṣẹ́ ojú ọ̀lẹ́ méjì pẹ̀lú gbogbo expense ní Amẹ́ríkà kò kí mi ò tún ṣẹlẹ̀ sí mímọ́ náà. fún ẹ pé wọ́n mi da ẹrù mi síta wọ́n mi ní kí lọ bẹ́ẹ̀ tó fún mi lóyún in fact mi ò bílí fún wọ́n mi lè wà bẹ́ẹ̀ fún mi. torí pé wọ́n mi yí ẹ síta ìwọ náà wá kó lórí ọkọ ẹ ọkùnrin tí ò wà tọwọ ẹ tá a mú aṣọ ẹbí tá a sọ pé wedding lélẹ́yìn kárí wedding gown kí gbogbo bí stanley ọ̀ṣẹ́ lọ́ba ẹ̀kọ́ ń gbé báyìí o kí ti ẹ̀ tí ìwẹ̀ tó jẹ́ lọ tó kó bẹ̀rẹ̀ sí bá wa gbé àárín kankan wọ́n tẹ́kọ̀ jọ pé ṣe pépépépé tẹ́kọ̀ wọn ló máa ń já àwọn bàtà wà ní sùn ó wá dípò wọn ló máa ń tẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ jọ́ torí ọlọ́run ọ̀rẹ́ mi kí next step delta take by. wo tí wọ́n sọ fún mi pé mo mọ anything tí mo fẹ́ ṣe for irú ọ̀ mo pa as in mi ò tẹ̀lé think straight bí mo ṣe wà yìí èmi fúnra mi gan mi ò tí ì mọ nǹkan tí mo fẹ́ ṣe i'm telling you. ààyè ah, kò pa at the same time àní pé kò kò lọ wá bàbá mi fún wọn wàá mọ̀ pé bọ̀bọ̀ yìí mẹ́sàn-án okay now tell me ṣe ti register for antenatal mo lè mi fúnra mi ò tí ì bá yàrá mi òun sọ̀rọ̀ antinanta tó ẹ̀ rẹ́jísítà fún antinanta ó wò pé day by day pé wọn nù ẹ dàgbà And you ní wọn fún rẹ proper care as a pregnant woman ó náà wọ́n fẹ́ kó jẹ àtàwọn ọkọ tó yẹ kó jẹ ó dẹ̀ kó wà proper rest wọ́n tó bá gbé òǹgbẹ́lẹ̀ sọ high blood pressure ló máa fi ṣeré yìí ọ̀rẹ́ mi. máa wà okay. kọ́ ní nǹkan tó jẹlẹ̀ sí yìí o wò ó kí lè gba yìí sẹ́tọ̀lì tó bá jẹ ọjọ́ Monday àjọ máa dé hospital ló máa lọ rẹ́jísítà ó gbọ́. wọ́n I'm mọ̀ thank you agolọ́ọ̀bù. bọ̀ yìí àwọn ṣe gbèrè kájà gbogbo wúrà ló parọ́ kan mẹ́ wọ́n ló fún yàn méjì kan lóyún pọ̀ ọ̀sán pé ò nǹkan tó really ṣẹlẹ̀ ńbẹ̀ pé ẹyọ kan ni tí mo mọ̀ pé ó dá mi lójú ṣe rí ẹlẹ́ẹ̀kejì yẹn èmi àti Òjọ́lá agreement pé oyún or no oyún. bọ̀tẹ́bà bọ̀tọ́bà láti sọ. it's just a one time thing yọ̀bọ̀yọ̀bọ̀ náà lẹ́ẹ̀kan tí. shut up one time thing yọ̀bọ̀yọ̀bọ̀ bọ̀tọ́bà alájọṣepọ̀ ṣe ń tó sọ pé ó dá ẹ lójú yẹn o ṣe DNA fún olófin mọ̀ pé ọlọ́lọ́yún mo ẹmọ mo mo jábàálẹ̀ yẹn náà. àṣẹ oní balabala tó jẹ pé. oní balabala obi obi sórí ìwọ kankan fúnra rẹ ò ní problem ìjọ wo ni wọn bí àkàrà tákàrà bímọ ìwọ nkóbìnrin méjì lẹ́ẹ̀kan náà throughout my service as a military officer mi ò déètì yàn méjì rí mi ò dọ́bù déètì rí sórí ìyá amúlíká tí wọ́n rí yẹn nígbà tí mo ká ọ̀gá mi kan móríyè ni mo kọ́lẹ̀ kí tó lọ fẹ́ ìyá táìbà mi ò ṣe mi ò lè ṣe láyé bàbá ẹ̀ ò dẹ̀ ṣe níbo ló ti rí àṣẹ mi ni wípé o gbọ́dọ̀ fẹ́ àwọn méjèèjì tó bá sọ pé no àsùnkà dùn. kò lè kò lè possible ṣẹ́rí ẹyọ kan I am so sure about that one but ṣẹ́rí kejì kò ní kò ní wà wife kankan lára. ìgbà tí ó ní wà wife material lára kí ló ń ba alájọṣepọ̀. no it's just like you want. shut up one time kí ni one time kí ni wo bí tí o bá lè fẹ́ sínú mi fẹ́ sọ̀rọ̀ yẹn o gbọ́dọ̀ sọ fún ẹ mi ò gbọ́dọ̀ gbọ́ o kó o ní kó lọ ó ti yẹ sọ. o gbọ́ ẹ wa. ní omi ò mú ẹni so mo kàn ní kí n sáré wá dá yín lóhùn. so yẹ kó wá tí mi bá wá tún dàbí disrespect sa. ó ṣe ní wá bàtọ́ bàtọ́ gbọ́dọ̀ ó bàbá bọ̀ bàbá ò tí ì dì ó bẹ́tà tí bàbá dé kò mú nǹkan wá so wá wá báyìí. ok uh, next time tí bá máa padà wá wó yín máa. jẹ́ owó ẹ̀. yẹ aago náà ni. aago ni yẹn yes sir. fún mi. no mo lè bá yín wo time be past five lawa. mo ní kó fún mi. èyí tèmi ń lò lélẹ́yìí sá. èmi ò bèrè iye tó o mi ní kiri tààrẹ ṣé tó pé kóòtù ló lọ sóòrì sanwó lọ́yà àbí tó pé òkè gún bí òrì sanwó consultancy. olùkákọ́. màá gbé yín ló jẹ́ ọláhùn òfin kan òrùka tá a lè mú lọ́rùn àwọn òṣì. wọ́n kí ni mo ní kọ́ lọ́wọ́ nìyẹn. ó lè tún tẹni ṣe o ti ká fi ní pa. tó bójú ẹ̀yìn o tó bójú ẹ̀yìn òròbó jọ lolúwẹ̀rẹ̀ mú ni ní ọ̀rọ̀ àyè. àdéhùn ó lágbára kan ni ó lágbára púpọ̀ ó lágbára nínú Kùránì o ó lágbára nínú Bíbélì ọ̀rọ̀ àyè. májẹ̀mú lágbára ó lágbára lórí a ó padà béèrè bó bá yá. fún mi ò fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ṣẹlẹ̀ yìí o náà yìí náà rí ẹ fojú yìí rí kí ló dé tó ṣe dé mi bọ́ta àti mi ti dé mi bọ́ta wọ́n ní kí lọ bá ẹni tó fún mi lóyún tàbá àwọn ẹbí ẹ̀ tó ẹ̀ mo ṣe wá o. àǹtí ẹ̀ lé ẹ bọ́ta pé kó lọ bá fèbí. mo ti sọ yẹn tẹ́lẹ̀ ti sọ fún yín wọ́n lé mi bọ́ta. gbé gbẹ́rù ẹ̀ wọnú ṣọ́ọ̀bù tó bá dẹ̀ dálé àjọ máa lọ lé. ẹ ní sọ pé kí n má gbẹ́rù wọ ṣọ́ọ̀bù ilé mi o. Hmm. ebi ni o ebi ẹ ń pa mi kì í jẹun látàrọ. sọrí bí wọ́n ń ta oúnjẹ ń bí ráìsì náà ta mi sọ̀rọ̀ ọ̀hún yẹn iyán àmàlà ẹ̀bà nǹkan kan tó bá ti wẹ̀ ní kó lọ́ra jẹ́ mọ́. Ah, ẹ wò màmá ẹ lẹ́mìí wà ṣe ń jẹ́ sùúrù mi kódà last card mi mo kó fọlọ́kadà tó gbé mi débi sóyè yín mi ò lóòrọ̀ kan mo mt wà bá yín ni. ó nǹkan kéré mo kò sí lára mi. lè wá bá mi kó fún wa rẹ jọ. ìrìn àjò mi mo wá fi ilé ẹ lọ o ìrìn àjò mi mo wá fi ilé ẹ lọ. ẹ jọ torí ọlọ́mà ẹ má bínú sí wa ṣé ra àwọn ọmọ tá à ń bí láyé sí i asọ́nilẹ́nu ọmọ ni wọn ẹ àfikọ́lọ̀ ń ṣàánú wa lọ́wọ́ wọn ni o ọmọ méjèèjì yìí ń sìn kó sí ọkàn tó kéré jù nù wọn òun ò kéré láti fẹ́yàwó sílé àníkẹ́ náà kì í ṣe pé bí ó kéré jù láti lọ sílé ọkọ àmọ́ wọ́n ní ó máa ń da kéèyàn máa tọ́ bó ti ṣe yẹ kéèyàn tó ó yẹ kán ti mójú ajé mi àti yín kò ní sọ kó tó dé ni kì í ṣègbà tọrọ oyún wọ ló ká ṣẹ̀ṣẹ̀ múra wa ẹ jọ torí Ọlọ́run. Ah, kò lè tó yẹn kò lè tó yẹn adúpẹ́ lọ́wọ́ yẹn ẹ ṣé mo dúpẹ́ ma ẹ ṣe ojú mi tì mí mọ́ mi wá ẹ jọ ma nǹkan kan wà tí mo fẹ́ ṣàlàyé mà ẹ ṣé. ṣé mo pé tí èèyàn méjì bá jọ fẹ́ rìnrìn àjò àbí tí òun méjì bá jọ fẹ́ jọ ní àjọṣepọ̀ hmm. ó máa ń da kí ó jẹ́ wípé òótọ́ ni ló máa jẹ́ ìpìlẹ̀ ìrìn àjò wọn kò dá kí èèyàn máa fi lọ pé ilẹ̀ ìrìn àjò. Ah, òótọ́ lọ sọ ìyẹn kún un dà torí yorùbá gan pọ̀ wọ́n sọ pé ilé tí a fi tọmọ ìrì ló ń wọnú ẹ̀. àbíyàn kù rárá màá ẹnì kan kò tẹ̀ ṣaláìsí ah. ṣe rí i que ọmọ tẹ ń wò yìí tẹ ọmọ rẹ kíní kíní. mẹ́rin yẹn tó lè mú òtún nílé ẹfẹ́ ní ogéńdé tó tó yìí ṣé a máa wá sọ kó kéré àti ṣègbéyàwó kó kéré kì í ṣọmọdé nǹkan tó ṣe ń ṣe nǹkan tí ojú etí ò kì í gbọ́ ìjòkè yọ náà ẹ ẹ ẹ ẹ ṣàfihàn ìdílé ẹ bá jẹ́ ń bá wí kí ni burúkú tó jẹ́ ń jábọ́lẹ̀ tó jẹ́ pé ṣe ni mo máa ń ba kìbọ̀ padà yìí ṣiṣẹ́ ọmọ táwọn aṣọ lẹ́nu ni o fi èbí tẹ̀wọ̀n yìí o ẹ wo ṣe ni mo ṣàdédé rí ọmọbìnrin kan ló bá dé lónà bá ru oyún dé lónà tí ló ń fún fi èbí. Àníkẹ́ ṣé sùúrù o ẹ wọ àwọn ọmọ ṣe rí ọmọ yòókàn òun àti ẹ̀rọ àtọmọ rẹ̀ tàjọ sọ wọn méjì ti jọ fẹ́ ọmọ rẹ̀ wọ́n ti jọ fẹ́ ọmọ wọ́n dẹ̀ ti sọ́ra sọ mi ṣe rí yẹn tẹ ọmọ yẹn nìkan náà lọ jẹrà wọn àníkà ìgbọ̀ngàn ló pè wá yẹ ó ń tàn gbogbo ọlọ́run láti fẹsẹ̀ nínú ìyàwó torí ẹ̀ ló ń yà ṣèjọba. ẹ̀ẹ́dìdè ẹ̀ẹ́dìdè ẹ̀ẹ́dìdè náà kò tó yẹ kò ní rárá o kò <laughs> tó yẹ ìbá nìkẹ́ fúnra rẹ̀ ti roko lóko ikú tẹ́lẹ̀ kó tó lọ gbìn pàṣẹ òun ló fẹ́ bẹ́ẹ̀ kó lè bàbá ṣe bí tó fẹ́ nù kó gbúrò ṣe rí tèmi lọ pé ẹ ṣáà máa mú ọkọ rẹ wá àtàyè àtòkù ẹ̀ ni ò jẹ́ fún mi. lónìí ìbárí lónìí ìbárẹ́ lónìí lónìí ìbárí lónìí ìbárẹ́ o ọ̀rẹ́ wa. ìgbésẹ̀ ọjọ́ kan o oh. ò lè báyé ẹni jẹ́ o oh, wa. Ah, eh. ìgbésẹ̀ ọjọ́ kan o oh. ò lè tún tẹ́ni ṣe o. mọ̀dé tó burú kọ́. o máa mi ṣe màmá ẹ ẹ ká o. ṣé ìkẹ́rù ọ̀rọ̀ ẹ. ṣé alẹ́ dé. a dúpẹ́ sálàfíà mo bá ẹ. à ń ṣe ló ti tó ohun gbogbo àtọ̀ yìí. kékeré leléyìí màmá ẹ kò tẹ́yẹ̀ kẹ́ ti mọ̀ kékeré leléyìí. tí mo rò pé wàá ṣì máa sùn. oorun kẹ ẹbí o sùn bẹ́ẹ̀ yẹn kò sí mọ́sùkò fi tára tára sùn à ó yẹ kẹ́ mọ always guiding ni wọ́n lajú mi àmú wà láì. nígbà tó máa ń sun àsùnpara kò yé yín ẹ̀wọ́n tó máa ń sun àsùnpara àwọn ṣe àwọn ọ̀tá wọn ṣe kí náà ètè wọlé sí ọ̀la ẹ̀mí ń sùn bẹ́ẹ̀ wọ́n lajú mi lẹ̀ always alert. wàhálà ìwà pọ̀ jù pẹ̀lú condition tó wà yìí ti pọ̀ jù ó bá jẹ́ ilé kí n wá tó o. kí ni mo ti ṣe ẹ wo ẹ̀yin tẹ́ gbà mí láyè ni kálẹ̀ gbà mí láyè ni ó yẹ kí n máa lọ gym ṣó yẹ yín <laughs> inside life ah ó yẹ wọ́n yé yín màmá ṣe rí nígbà tí mo ṣe jẹ́ mo èyí jẹ́ malek ma já gan yàn já ra kó já ah mi ò mi ò yí sí gan owó rẹ̀ ó dúró digbí kọ́ wà kọ́ kọ́ kọ́ kọ́ wà ẹ̀wọ̀n yín lẹ́kọ̀ọ́ akọ̀rí kìí tẹ̀kẹ̀ yìí sí torí. Rónkẹ́ lẹ́yìn tí mi lò ń fọ yẹn ṣe bẹ́ẹ̀ mi mo yèrè ló máa ń yèrè ni nà. ṣọ́ọ́dà ó ti rí mi ṣé wàá rí ilé má fi kó jáde ni ṣórí àtinúkẹ́ ìrètí ọlá mọ́rọ̀ kejì mi yìí ọmọ jẹ́jẹ́ ni. kí ni èmi ò bí máa ń di o èmi ò bí dàdàndà tán o tẹ́ẹ̀mì jẹ́ ẹ̀kan mo lè gidi gan. dàdàndà tán kọ lù ẹ́. ẹni ọlọ́jẹ̀ ń bá rìn ìdì ẹlọ́jẹ̀ ń bá rìn ìdì ṣáájú ìbílẹ̀ ẹ̀kọ́ jọ ṣé nígbà tí mo ṣì bọ́ àánú ayé tí ó yẹ yí ọ̀rẹ́ mi kàn án pè ń kára àfààrọ̀ ẹ̀ ó jiná okòwò ó jiná lẹ́nu ni ìyá ẹ̀ máa fi ń ṣe kí wọ́n máa fi ń jà àwọn òun ìjọba rẹ̀ ó tàn wẹ̀wẹ̀ àwọn ọmọ mi fẹ́ kọ́ ọmọ mi jọ <laughs> torí <laughs> ọ̀rẹ́ mi ti ni jẹ́ kí eléyìí jọ èmi èmi lèmi lélẹ́yìí kì í ṣe kí ló polúkọ ẹ̀. camas. ẹ̀hẹ̀ má jòjó òun èmi lélẹ́yìí máa jò. ah ó lè kọ́ òun ó kóró gígẹ́ tí mo sọ fún yín ó kóró. àṣebọ́ọ̀rọ̀ ẹ̀ ló pè. ọ̀rẹ́ mi tímọ́tímọ́. ṣé o ti jẹun. oúnjẹ ah, mi ò ń fi dáradára jẹun bẹ́ẹ̀ yẹn ẹ wo kí máa sùn kí máa jẹun yóò jẹun bẹ́ẹ̀. kẹ́ màmá a ní o máa jẹun lásìkò má jẹ́ kó ọmọ ìjàrùn jẹ ṣàánú mi. ọmọ ilé ti jẹun jù ẹwọ ẹ̀dá ẹwọ okùn ó ti pọ̀ jù ẹ àwọn arúkùn kiri ọmọ ti tóbi jù láyé ti bọ́lẹ̀ gan pé nǹkan tí mo rẹ̀ rò ni ẹ̀yẹ́ kọ́ mọ́ ṣe kí ni kó màmá mi ò lọ́ọ̀dẹ̀ ń ṣe òwò àmọ́ ẹ̀yin lẹ́wọ̀n ọmọ yín ni. Eh, lọ́yà kàlàfíà ló máa sọ ṣùgbọ́n máa jẹun ṣó ti gbọ́ kò sí nǹkan tó máa ṣe ẹ o ṣó gbọ́ wà lọ́jọ́. Hmm. kí ni mo rẹ jẹ. tó bá ti wọ̀ ẹ́ ni gbogbo tó bá ti wọ̀ ẹ́ ni kọ́tà kò sí ẹ̀wì kò dé wídé. èmi á máa tó gbá lọ máa ń dùn mí sí sọ jẹ́ máa bẹ́ẹ̀ darúgbó. How are you? Oh, serious. Ibo ló ti darúgbó. Ṣé ń darúgbó ni? Èmi slay queen. You are indeed a slay queen. Don't worry, how are you? Ó fún mi lẹ́jọ́. Don't you want to do you want me to help you with that? No, no, no, no, Thank you. Yeah, what's up? Half hour. Sorry? For you? Wow! That's good news! Hey, calm down. <laughs> You did play me, are really you serious. Wow! <laughs> Mad money! Hey, tí kò bá ṣe pé time ti lọ I am supposed to just leave the house right now and come and join you. But no worry, we go see tomorrow morning. No, no, no, I no fit leave. I got my wife in here and I need to take good care of my wife. I can't leave right now. no, no, we'll hook up tomorrow then we'll conclude on it. Thank you so much. Washable. Alright, bro. Hey, babe! Ah, uh, come, come, come, come, come, come. I need to tell you something. Come on. Oh. oh Kí ló ṣẹlẹ̀? I got good news. Good news, wow. Okay, for my contract here and bid for. Yes. I just got a call and then we got back on. Hey, you want me? Yes! <laughs> let's go! God. God. Oh, I'm up with you. Wow. Obi Ikoro, Bolu Ikoro receives secretary to my house. I'm glad of that. Thank God. I'm happy. Congratulations. Oh, yeah. You know, right now, I think the Edo àti Kodra, I'm actually willing to eat. Ah, must say anything. I'm coming. You want me to join you? no, no, no. àti dúpẹ́ bọ́lọ́hún tiẹ̀ ti jẹ́ kó bímọ láyọ̀ àti àlàáfíà. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run jẹ́ kán fìbò ọmọ ọlọ́run fìbò ní ìbárùbà. ọlọ́run ṣe ọtí ẹ̀jẹ̀ bẹ̀ tó jẹ́ pé ṣe náà tún lè sí mi. tiẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní báyìí tọ́lọ́run ti yanjú ọ̀rọ̀ báyìí ìrora jẹ́ kó máa lọ sílé wọn jẹ́jẹ́ màá lọ máa ṣojúṣe mi fún ọmọ nílé wọn o ẹ jẹ́ kó ra màá lọ jẹ́jẹ́ o ọlọ́run ti yọ wá o. fi ebi wọ́n dájú ni ẹ o ọmọ ọlọ́mọ pẹ̀lú ara tútù ni kí n yọ̀ǹda kó máa lọ tó bá jẹ́ pà bùrú ẹ ní nǹkan kí n wá ṣe irú ẹ̀ fún ẹ àbí inú ẹ dẹ̀ máa dùn sí i wọn kọ́ èmi bẹ́ẹ̀ èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ o o gbọ́. Ah, kí ló ń tẹ láìkì wàhálà báyìí kí ló ń tẹ ẹ ẹ ṣe má fọwọ́ ara yín fa wàhálà kankan mọ́ báyìí ah, a ní kí n jẹ́ kí ni ilé ìrora máa lọ sílé wọn kó wọn máa bá tiẹ̀ lọ ojúṣe mi gẹ́gẹ́ bí bàbá ọmọ màá lọ máa ṣe fún nínú ilé wọn kó wọn máa bá tiẹ̀ lọ èmi ò ṣetán láti fẹ́ yàwó méjì o bẹ́ẹ̀ ni. ìgbà tí wọ́n ń kọrin méjì papọ̀ bọ̀ náà lẹ́ẹ̀kan ṣoṣo o ronú débẹ̀ pé o ṣetán àti fẹ́ yàwó méjì wá gbọ́ tèmi náà lágbọ́ yìí o ìwọ kọ́ ló máa là lémi lọ́wọ́ èmi lèmi máa là lé ẹ lọ́wọ́ ọmọ ọwọ́ ẹ̀ yẹn máa tọ́jú nǹkan mi débi tó lámì tó lápẹẹrẹ òun fúnra rẹ̀ gan pápá mi ò níbi kan tí mo fẹ́ lílọ ó máa wà pẹ̀lú mi títí ẹ̀ tó bá wá àwọn fúnra rẹ̀ o tó bá sọ wípé tó òun yọ̀ǹda ẹ o òun fẹ́ padà sílé àwọn ìní dádúró ṣùgbọ́n bí òṣè yẹn tó bá lóun fẹ́ wà pẹ̀lú mi títí dọjọ́ ogbó mi ibẹ̀ náà ló máa wà o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Ah, ah. àkíńdá ló ń mọ̀nà ṣé ń gbọ́ ìyẹn tó wọ́n ní létí ẹ̀ ah, ọlọ́ ti padà yé ni o ti ẹ̀ ló ń fá kí ní jàre gbogbo náà ni. mo pe ayọ̀ ṣe ni mo ṣe pé. ẹ ẹ mọ ń lò ó fẹ́ yó. wọ́n sọ pé báyìí ṣó. má máa gbé wá má máa gbé wá. màmá ẹ̀ ẹ̀ka bóyá máa ṣe wá gbé wá wọ́n máa gbé kàn sí lára láìpẹ́ ṣó ń ṣe yín ẹ ṣe. wọ́n kékeré nǹkan tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù mi. mo ń ta rice. ìwọ ń ta rice. ọ̀dẹ̀ ló pè mí ọ̀dẹ̀ ló pè ọkọ tó mi mo bọ́ọ̀kì nínú ṣọ́ọ̀bù tó ń de ṣòkòtò. wọ́n fẹ́ mọ owó dé ìdààmú ọkùnrin tó ń dé ìdààmú ni wọ́n fẹ́ mọ owó ìrẹsì tó san wọ́n fẹ́ mọ owó ìrẹsì tó rà òun lẹ dé bá a lẹ́nu wọ́n fẹ́ mọ àwọn lè máa ń gbowó rìn náà máa tó yẹ yín wọn á dé tó ṣẹlẹ̀ mọ́ bí wọ́n ṣe ọ̀dẹ̀ ló pe yọkọ tó ní o lórí owó ìyàwó ni ẹni aṣèjọpọ̀ kì mẹ́nu fún yẹn àbájọ tí fi èbí ṣe ń takú pé ọ̀hún kì í ṣọmọ gidi tó ń fẹ́ sílẹ̀ kéde pẹ́lẹ́pẹ́lẹ́ nídìí ọjà ajé mi ọmọ ṣọ́ọ̀bù ló ti lọ́sọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ wo ẹ ẹ ẹ ẹ rárá o ṣé òkúta lẹ pè mí ni ọmọ yìí ọ̀dà ọmọ yìí tí mo bímọ fún ọjọ́ ni mo rí gbẹ̀yìn ọjọ́ ló súnmọ́ mi gbẹ̀yìn mi ì lè wọ òkè mo lè wọ pé òkè màtí mo rẹ̀ gbé súnmọ́ mi ṣé mo mo lè wọ rárá mo ṣáìsì mo lè kó rà ẹran tí mo lè jẹ ni mo lè ní kó wọlé wá kí n bá lè wà all right ẹ̀rẹ̀ yìí ṣe kí ni ẹ̀rẹ̀ ń pariwo tí wàá jọ ọmọ yìí ń kọ mo jẹ́ ẹ̀yìn náà kọ́ ẹ̀rẹ̀ fi ń ṣírò ara mi ṣé nìyí òkè ni gbogbo ẹ̀ló ló kún ló kún ló kún ṣẹ́kù ẹ ẹjù mi lẹ́ òjì ẹ̀jẹ̀ ń wà ọ́ra ẹjù mi lẹ́ jà ṣọ́ọ̀ ló jáde lẹ́nu ẹ̀yìn. ẹ wo. kò sí pọ́nbẹ́ fẹ́ kan tẹ́lẹ̀ náà máa gbójú lórí eléyìí tó ti ṣe yìí máa gbóyà. gbọ́dọ̀ gbọ́ mọ́ jọ ẹgbẹ́ ẹgbẹ́ gbọ̀ngàn rẹ̀ gbọ̀ngàn Ọ̀rẹ́ mi ò fún àgbẹ̀ ìjọ mo ti ń rìn láyé mi ṣe ni mo ó kù díẹ̀ báyìí mo ṣì wá kí n ṣe alábàápàdé ẹni tí ò ní ojú ti kọ́kọ́ bó ti wù kó kéré mọ́ bí irú ti Rónkẹ́ yẹn rí àfi gbá mórí ọmọ yìí o pẹ̀lú pé mo kà mọ́ ṣó mọ̀ wípé ṣe ni Rónkẹ́ ò tiẹ̀ ní ìtìjú kankan kọ́bọ̀ ó dúró gbáǹkó tì mí lọ́rùn ni <laughs> ó ní ìyẹn tóun bá ṣe ń kọ́ ó ní ṣé ó jẹ́ gẹ́gẹ́ bí ara òun jẹ́ gẹ́gẹ́ bí òkúta ni ṣe bí èèyàn lòun ẹ̀gbà tọmọ tèmi tó ti fóun lóyún láti ìgbà tóun ti bímọ o ò sún mọ́ òun o ò ṣe wá bẹ́ẹ̀ náà o ṣáàtún bó ṣáṣe máa ń jẹ ṣùgbọ́n mẹ́ mm-hmm. pàṣàpàṣà kó ló pàlà yẹn. Rónkẹ́ Rónkẹ́ ọ̀rọ̀ Rónkẹ́ lẹ wá ń pọ̀ lókè ò ní tìjú ọjọ́ tó ń pẹ́ kò sí ń lè ọmọ nìyà àbómù ẹjọ sọmọ gidi nìyẹn ẹni tí mi ò bá sọ̀rọ̀ pẹ́ẹ́ méjì tó sáré tẹ́ralẹ̀ ẹ irú yẹn lẹ ní kí n fi ṣe ìyàwó. ẹnu ẹ sàn ẹnu ẹ sàn gbà àjàlá ta náà ìwọ náà kọ ṣé gbà tó dé jẹ́ kínní àná tó ru oyún dé tó ní òun lóyún fọ́mọ mi kémi wá tánù tóyún tóyún àbí jọ mélòó ni mo tó kalẹ̀ tó bá yẹ lẹ́yìn ìwọ púpọ̀ tọ́lọ́run fi ṣèkẹ́ tó fi ṣègẹ̀mí tó mo dẹ̀ mọ́ pé ó máa mọ́ mi lọ́wọ́ títí dọ́jú ogbó kí n wá tán dànù àbí afọ́fùgbèmù tí wò bá súnmọ́ ṣó máa ro oyún tó máa sọ fún mi pé òun lóyún fún mi. inú ṣọ́ọ̀bù mi ni lórí chíà ni o bọ̀bọ́ yẹn dìde báyìí ó ń de ṣòkòtò lọ́wọ́ ni mo ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù mọ́ ọmọ mi lórí ló mú ṣọ́ọ̀bù mi ló gbé ti lọ́sàn-án ọ̀gbọ̀n náà ṣòṣì nínú ṣọ́ọ̀bù nídìí ọjà mi. orú òun wọn ni. mo mọ àti tá a bá fi wọn. Ah! lédè kúkúrú ẹ̀mí tilẹ̀ dànù tọmọtọmọ mo lé tefetefe mo ju ọmọ ìlú gbáyà ni mo ní kó máa gbé nǹkan ẹ̀ lọ gbogbo nǹkan ni mo gbà mí ra yóò ṣí nígbà tọmọ bá dàgbà nígbà Ọlọ́run máa mú ọkùnrin lọ́nà jẹ́ kó bí fún un tó bá dàgbà mọ̀ fọwọ́ máa béèrè lé bàbẹ́ kó bá mú nǹkan mi wá kàkàtì. ìrẹ́yìn lójú àánú ẹlẹ́yin ijó àánú ní tẹ́lẹ̀ ìbẹ́ẹ̀ mẹ́ta àánú ẹ̀ kò tán báyìí kò tán kò kókútà láṣọ òbí yín báyìí sí i mo ti fomi àdúrà fún. omi àdúrà kí ni lẹ́yìn orí iṣẹ́ àṣẹ tún béèrè ìmí ìtàn ṣe lórí àpò ráìsì. gbogbo gbogbo ibi tó inú ṣọ́ọ̀bù mi náà ṣáà ni àti ah! tàdúrà ṣe ti. àgbà kì ẹ jẹ́ lọ gba ṣọ́ọ̀bù mi jẹ́jẹ́. ìgbẹ́ náà máa bá mi omi àdúrà ó ó ẹ̀rín pẹ́. gbọ́dọ̀ kí ló sọ ẹ lọ́dọ̀ ẹ̀jọ́ kìnìún àná. wá. kí ló sọ ẹ débẹ̀. lọ́dọ̀ ọ̀rọ̀ kí. ẹ ọ̀dọ́ mo sunkún ó dẹ̀ kí ẹ̀ pì sétí. mo kó ń sunkún ibẹ̀ náà ni mo tẹ sílẹ̀ lẹ́ẹ̀kọ́ ó ti sùn. ìwọ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu abiyamọ. má gbọ́rọ̀ abiyamọ sọ̀rọ̀ ló ń sọ jáde lẹ́nu mo ń tẹ fóònù ọmọ pọ́nmọ́. wọ́n kò máa bá mi sọ̀rọ̀ bí ẹni pé mo ní bá mi. irọ́ bí irọ́ bí ṣòro sọ lẹ́nu tí wọ́n dẹ̀ máa correct ẹ̀ wọ́n máa ṣagídí. actually everything about you has changed this is not the woman I fell in love with because àwọn ọ̀wà tó these days kò yé honestly. sorry sorry Anike. Àníkẹ́ ah. ajá tó rí mi tó ń jù tó wá rí mi go take caution take caution something is definitely wrong somewhere. àlàyé tí mo ṣe lọ ó máa dàbí pé ehm, èèyàn rí tó ṣẹ̀ máa wò pé à ṣé èèyàn máa dédé máa máa nìkan báwí ìgbà tó ní tó lẹ́bi tó lára ló mú mi wá sọ́dọ̀ ọ̀rọ̀ àníkè ò mi rárá ọ̀rọ̀ àníkè ò mi mo dẹ̀ mọ̀ pé ẹ wà lára àwọn ẹni tó lè bá sọ̀rọ̀ tó máa gbọ́ yìí tó ń jó tọrọ because ìwà ẹ̀ ó kọ̀ déédéé bẹ̀rẹ̀ sí misbehave nínú ilé àníkẹ́ ò nání ọmọ débi kó máa nání èmi ọkọ tí mo fẹ́ ó terrible hmm. mi ò lè sọ ọjọ́ tó ti ṣóúnjẹ gbẹ̀yìn nínú ilé what kind of life is that all of a sudden ó kọ̀ déédéé bẹ̀rẹ̀ sí misbehave kò tiẹ̀ yé mi. fìyẹ̀bí. Hmm. fiyèbí ṣórí ẹni tó bá mọ ẹṣin jẹ ó yẹ kó mọ àti yọ ìpè ojú ẹ ó yẹ kó ti mọ̀ wípé àníkẹ́ ò ripe fún marriage tẹ́lẹ̀ kó tó di pé ó déédéé wá mú un ní ọmọ tó jẹ́ pé mo ṣì ń train lọ́wọ́lọ́wọ́ fúnra mi àfi bó ṣe déédéé mo tó lọ fún lóyún lójijì tó sọ pé ó ti tọ́yàwó ṣe fíyebi mo rò wípé ọkùnrin tó bá tú ọkùnrin ó yẹ kó lè wà responsible láti lè take action concerning his own marital issue instead of pé kó máa fi ẹjọ́ kó fi máa disturb àwọn àna ẹ̀kẹ́. what is that? méje kó yà ẹ́ lẹ́nu sórí èmi ò sí nínú ẹgbẹ́ wípé ọmọ lọ sílé ọkọ wọ́n tún wá ń kó ẹjọ́ wẹ́wẹ́ wá rojọ́ fún mi no no no no no no mi ò gbàdúrà ẹ̀ at all I did pray for it ó wù ẹ́ lórí àníkẹ́ ló fún lóyún èmi mọ̀ fúnra ara mi wípé ọmọ mi ò tí ripe tó fún marriage but ìwọ rí obìnrin rí lójijì náà ó wá ń wùwà ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ilé ó yẹ kó lè láwọn mọ́ra náà láti gbà á bẹ̀ bẹ́ẹ̀ ni ó wá wá wá ó wá fi ẹjọ́ sùn mí please Fiyèmí má jẹ́ kí n wojú ẹ o nínú má jẹ́ kí n bá ẹ jà because mi ò sí ilé fẹjọ́ wẹ́wẹ́ rárá I don't have the time you are a man so go home and settle your marital issues má wàá fi ẹjọ́ wẹ́wẹ́ disturb me mi ò fẹ́ wàhálà please. Baby. Sorry, sorry. Wọ́n ń kọ̀ọ̀kan ìlànà olówó nìyí.

现在们没有发生。 bẹ́ẹ̀ni ṣáìbì ni ṣe rí látọjú àkọ́kọ́ tí mo ti wá jẹun ní ìgbà ni ẹ̀mí mímọ́ ti fi àwọn kankan hàn mí nípa yín. bí kí ni sà. mo rí ọmọ ènìyàn nísọ aṣọ tí aṣọ tó dára wà pẹ̀lú ẹ̀ mo wá rí ọmọ ènìyàn tó ń wọ àkísà mo ń fi ẹ̀mí béèrè ó wá dàbí ìgbà tí ọmọ aláṣọ ń wọ àkísà ẹ wo òṣì òye ibi tẹ́ ẹ wà ikọ́ ló yẹ kẹ́ ẹ wà ṣùgbọ́n ohun tá a fi hàn mí ni wípé ìyà àfọwọ́fà lẹ̀ ń jẹ. àfọwọ́fà bí ti bá wọ sà. ó dáa lákọ̀ọ́kọ́ náà mo gbọ́ ohùn amúmiri wípé nílé ọkọ yín tí ẹ wà tẹ́ ẹ ti kúrò kì í ṣe ìfẹ́nu yín lẹ fi kúrò ńbẹ̀. Hmm, hmm. ohun tí mò ń gbọ́ ni wípé àwọn Yorùbá máa ń pe kinní kan ní kàkà kí eku má jẹ sèse á fi ṣàwàdànù irú iṣẹ́ burúkú yìí ni wọ́n fi ṣí ń di ẹrù. ẹnu sì ọkọ ìyá mi sọ fún mi gbé ibi yìí kó bá ah! ẹ wọ̀dà mi ya jẹ mí ọlọ́run ìyá kan jẹ mí àmọ́ ah, ìwà yìí ah, ẹ̀mọ́ yẹn rí lára mi ìyá yẹn jẹ mí ó pọ̀ mi ò dẹ̀ gbọ́dọ̀ ní irun yín mo sàn kí tún kíkan nígboro ayé ìyá jẹ mí mọ̀dá mi kò ṣẹlẹ̀ rèé mi láyé mi. Ah! ẹ̀gbọ́n bí yẹ̀yẹ́ òṣèlú jẹ̀mí gbé torí ẹ̀ mo ṣe wá rí yín o. ọ̀rọ̀ gómìnà surprise nípa ẹni pé kan tó yé ìdí pé ọmọ ẹ̀ sunkún lórí kéèsì kan àjẹkù ni kò ṣe jẹ́. ó yẹ kẹ́ ti mọ̀ pé mi gan ò easy ó yẹ kẹ́ ti mọ̀ pé mi gan kòrò mo kàn gidi ni nǹkan tó mú mi tí mo mọ mi gbá lójú báyìí ó dùn mí ó dùn mí ó pọ̀ ọmọbìnrin kan ni o ọmọbìnrin olórí burúkú kan ni o ó fẹ́ máa ṣòkọ lọ hmm? ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé òun jẹ́ bákan mọ́ra mi tí wọ́n ti ní ṣẹ́ńjì lọ́wọ́ ó fẹ́ máa fi ọlọ́wọ́ ọlọ́bọ̀ mi lójú ẹni martin ẹ ṣe àmọ́ ọmọkùnrin tí mo bímọ fún yín mo sọ fún yín mo ṣàlàyé fún yín náà fi yé bi. ó gba bọ̀bọ̀ ẹ̀ mọ́ mi lọ́wọ́ ní ṣá ọlọ́run bí mo ṣe bímọ tó bá ṣe náà lé mi dànù ni lẹ́tọ̀ọ́ sí use mi wọ́n kàn lé mi dànù bọ́dá mi mo rọrùn. ẹ wá mọ nǹkan tó bó ṣe wà yín ó mọ báyé wà. kì sì ṣe ṣe tẹ̀lé. kó máa tẹ̀lé kó máa ṣàṣìṣe kó máa tẹ́. sọrí tí mo lọ ọmọ yẹn gbọ́dọ̀ yẹ jókòó lásán bí mo ṣe jókòó bẹ́ẹ̀ ẹ̀wọ̀n mi gbogbo bẹ̀ lára mi mo sọ̀rọ̀ pé dàgbà rẹ̀ ṣùgbọ́n ti sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ àṣẹ lọ́pa. kìlẹ̀ sí pípẹ́ mi mọ̀ nǹkan tí mo lè ṣe o. mo mọ̀. ẹ mẹ́tẹ́ ní o. ṣé mọ̀. ó dáa. ọ̀yìn kè ṣiṣẹ́ ní ọkọ rẹ̀ ọ̀yìn kè mọ́rí bí jókòó bó ṣe yá mi èmi jókòó mọ́ ẹ̀yin ìyá mi èmi àgbà o ìdí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀rẹ́ kó fi báyìí yìí rẹ̀ sùn o ìdí ìṣẹ̀lẹ̀ bá àgùntàn kó fi báyìí yìí rẹ̀ bọ́ ṣe mi sọ kọ́ bá wù ọ́ kàn níbẹ̀ ni olúgbòhùn ti gbà ọ̀ tó dé bẹ́ẹ̀ ni ó ti ṣiṣẹ́ ọ̀rẹ́dì sọ ní kọ́ bá ti rí bí ọ̀nìyàn ṣe ọ̀ nígboro ọ̀ nídìí láti yí pé ọ̀yá mi ah. sọ fún mi kọ́ọ̀lù ní kọ́kọ́ mi. èmi ṣáàfù ọ̀nà àgbáyé ni ìwọ máa ń wọ wọ́ọ̀rì ń ká ìgbé bàbá rẹ̀ àkúlá yìí níbẹ̀ sí ó gbàgbára àpò mi ni. Ah! bàbá jẹun lọ jẹun lọ ṣiṣẹ́ ìṣe ti parọ́ bọ́. tó bá tó bó ṣe máa jẹ́ nìyẹn o tó ti yé eyín tó ti yé eyín wọ́n gbọ́dọ̀ mọ̀ pé mo ní bàbá kan gbẹ́jọ́ o tó yé eyín bọ̀dá mi. ewo ah, yín ṣe wàhálà wọn a máa ní ìgbà. àdéhùn ni ó wà é inú bíbí ní pẹ̀rú ilẹ̀ dídá ní pọ̀ rẹ̀ ilẹ̀ dídá ní pọ̀ rẹ̀ wà ó ti dàṣẹ́. èmi náà ṣáà ń wo pé gbogbo ìwà tí mò ń wù kò tiẹ̀ yé mi nígbà tí mo wà ń lé wa gan tí mò ń gbé lọ́dọ̀ mọ́ mi ni mi ò kí ń lọ sí pátí débi tí mo sọ pé mo ń lọ sí club nígbà tí mi àtọkọ mi fẹ́ra wa tán mo bẹ̀rẹ̀ sí ní ẹni tó lọ pátí mo bẹ̀rẹ̀ sí ní ẹni tó lọ sí club àwọn nǹkan tí ò fẹ́ báyìí ni mo máa ń ṣe fún un. iṣẹ́ ayé ni iṣẹ́ ayé nìyẹn ẹ mọ̀ pé táyé bá máa mú èèyàn báyìí kò sí béèyàn ṣe lè mọ́ ṣe tó tó máa ti gba ìwà lọ́wọ́ èèyàn ó ti tọ́ nìyẹn iṣẹ́ ayé ni ṣiṣẹ́ ṣiṣẹ́ ni àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yin náà láwọn àṣìṣe tó tóbi ẹ ṣe àwọn mistake ńláńlá. àṣìṣe bíi ti báwo sá. ah ẹ̀mí mímọ́ kí ló dé tọ́wọn ènìyàn fi wàdùwàdù ré ìdá lórí kan ẹ mọ̀ pé téèyàn bá fi wàdùwàdù ré ìdá lórí kan a máa gíni lọ́wọ́ báyìí pẹ́rẹ́gẹ́dẹ́ bí aṣọ ni kò tí ì yé yín ó dà kí ló dé tẹ́ ẹ fi ipá mú ọkùnrin pé kó búra fún un. fún mi náà ló sọ wípé ọkùnrin kọkùnrin kan tó bá kọ́kọ́ gun orí wa òun ló gbọ́dọ̀ fẹ́ wa. Ah, ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ah, ah. láì jẹ́ bẹ́ẹ̀ onítọ̀hún máa bá mi kú ni torí èèwọ̀ ìdílé wa ni nǹkan tó jẹ́ kí n fẹ́ nìyẹn mo dẹ̀ lérò pé tó bá ṣe ìbúra yẹn fún mi kò ní lè fi mí sílẹ̀. ìyá tó bí yín gangan kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ rárá tó jọ bẹ́ẹ̀ kò tiẹ̀ sí. ẹ gbọ́ mi ẹ̀tàn lásán lásán ni amúmi rí i pé wọ́n fi irọ́ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n fi fi ọmọ ènìyàn sínú ìgbèkùn kò sí ojú tó bẹ́ẹ̀ olódùmarè nífẹ̀ẹ́ yín gan ó yẹ kí ọmọ ènìyàn ti dẹ́ ní akọ́lẹ̀ bó ti pẹ́ níṣẹ́ burúkú níṣẹ́ burúkú tí ọmọ ènìyàn ṣe sí yín lókùnkùn ẹ wò mí ohun tí mò ń rí tí mò ń gbọ́ létí mi ni pé mo rí mo rí kinní kan tó ṣèdìbò yìí ààbò ààbò olódùmarè ṣèdìbò yìí ó ṣèdìbò ọmọ ènìyàn olódùmarè nífẹ̀ẹ́ yín ẹ súnmọ́ lọ́hùn ẹ gba àdúrà ẹ dẹ̀ gba àwẹ̀ ẹ wò mí tẹ́ ẹ bá ti gba àdúrà tẹ́ ẹ gba àwẹ̀ mò ń rí oyún mo wá ń rí ṣúgà mo ń rí oyin mo ń rí ṣúgà mo ń rí oyin mo ń rí ṣúgà wọ́n béèrè pé ẹ̀mí mímọ́ kí ló yín ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọmọ ènìyàn sì máa láyọ̀ wájú o ọmọ ènìyàn sì máa ládùn ó máa láyọ̀ ṣùgbọ́n ẹ gba àdúrà ẹ sì gba àwẹ̀ ẹ gba àdúrà ẹ dẹ̀ gba àwẹ̀ ṣe wáyé lórí wípé eh, kinní kan ìwọ̀ ìdílé kinní kan kò sí ohun tó jọ bẹ́ẹ̀. ẹ kò sí ohun tó jọ lóòótọ́ ẹkún kan sọ yẹ kí n fi dẹ́rù bẹ́ẹ̀ sódà wá lè fi kó rẹ̀ ní ìjànà lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ àwọn mi ẹ ti báyẹ̀ mi jẹ́ ah, tó bá yẹ kí mo mọ̀ pẹ́ tọ́ mi láti jọ yìí mi ní gbà fún èmi lásìkò tí mo gbà fún ayé tí ojú ọmọ ẹ ṣe owó ọfọwọ́ kù ẹni bí ọmọ protective ti ẹni bí pàtí tẹ̀mí jẹ. lẹ́nu sí mo jẹ́ kí n gbọ́ràn what is overprotective nínú nǹkan tá a tó tó wà lẹ́yìn mo jẹ́ kí n sọ fún ẹ anything tóbi bá rí ló máa ń lò láti fi tẹ́ ẹmọ mẹ́ láti control ẹ̀ láti monitor kó jẹ́ kó make sure wípé kò ṣẹ̀ṣẹ̀ gbé kí ló ń ṣe é. jẹ́ kí n tètè ya sọ fún ẹ ìgbà tí mò ń kéré tí mo ṣẹ̀ṣẹ̀ rí nǹkan àlejò mi tí mo sọ fún mọ́mì mi tọ́mọ̀ mo sọ fún mi wípé ah ó ti dóbìnrin o òun sì yí òun mo àmọ bó ṣe máa súnmọ́kùnrin òun táre bá fi lè kọ ọkùnrin pẹ́rẹ́ báyìí oyún ni àjẹpẹ́ ìwé dúró òní lè ṣe kinní kan mọ́ ìyẹn láti èlò tó kọ̀ tí ẹ wá tó guide wa títí ta fi mọ the right thing so what is bad there kí ló burú tó bí bá lo anything fọmọ láti ṣe kinní wá sọ pé inú mi ẹni nìkan jọ torí ọlọ́run. omi <laughs> èmi ti ṣẹlẹ̀ gbẹ́ náà ọlọ́run ní ìwà fọ́gìrì ká má fi tọrọ òwò alọ́ba torí tó bá ti wọ́ fún ni kó tó tó apẹ́ àfẹni tó bá rí àánú gbà nìkan ṣoṣo obìnrin tí ó níwà kó tó lè mú apẹ́ kọ́lọ́hún má ṣe gbà wá lọ́wọ́ wa ni obìnrin dára bí ó níwà mi ò lè fẹ́ rárá bí ó lẹ́wà bó ṣá ti níwà ìyẹn ni kókó kókó ìrìn àjò mi mo wá fi ilé ẹ̀ lọ o ààyè ìrìn àjò mi mo wá fi ilé ẹ̀ lọ́wọ́ nùnùnùnù ẹlẹ́dàá dákun ṣamọ̀nà mi o ààyè. dákun ṣàmọ̀nà mi ò wá rèé. wèrè á ní kẹyìn ẹ ló máa tún jẹ ìwé rẹ ni orí ẹ ló fẹ́ burú orí ẹ ló fẹ́ burú orí ẹni fẹ́ burú máa gbé ṣépè sí máa sẹ́ndí mẹ́sẹ́jì ìbànújẹ́ sí. ẹ ẹ bẹ́tà o kí ló ṣẹlẹ̀. ó jẹ́ yìí. ìjọ mẹ́sẹ̀jì àtọ̀kẹ́ ẹ̀rù líle. ìwọ ni ṣe sùn. Eh, àwọn gẹ́fọ̀n ẹ ti mẹ́sẹ̀jì ẹ wá ń ṣe dírámà ń ṣe sítáà. Alou fanss a aakme, sheer j爛 ante yno san pebale seman jek Alternation ayé mi ò tiẹ̀ kò yé mi mọ́ everything kọ́ dédé sojúkodò all of a sudden nísìnyí nǹkan lọ bó ṣe jẹ́ kó lọ mọ́ pàbàmbarì ni pé àwọn contract tí mò ń gbà ìmí mo ti lè máa ṣe lọ kí n ti fẹ́ parí iṣẹ́ báyìí wọ́n dẹ̀ máa gbà lọ́wọ́ mi owó tí mo ti ná sí ó gbófo kán sanwó padà fún mi kí n tiẹ̀ rérè tí mo bá rí kí n rójú owó tí mo bá rérè wọn ò ní fún mi everything kọ́ ah, I don't understand ni mo ṣe ní kí n tún wá bẹ́yìn pé eh, ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ yẹn àgbà náà là ń sátọ̀ wá. iṣẹ́ tó gbé fún mi mo ti ṣe kọjá half ṣùgbọ́n òye yorùbá máa fi bẹ̀rẹ̀ fún ẹ yorùbá ní ọmọdé búròkò ó bojú ẹ̀yìn ó yẹ kí ọpọlọ ẹ sọ fún wípé òjò kọ́ lolúwere ń pa ni gbogbo tó ń ṣe àfọwọ́fà ni àfọwọ́fà ni ta ni obìnrin tó bá ṣàdéhùn tó múṣẹ. No mi ì bá anybody ṣàdéhùn anything the only obìnrin tí mo mọ̀ pé mo bá ṣàdéhùn òun ni ìyá ọmọ mi àníkẹ́ mo dẹ̀ má déhùn ṣe lórí ẹ̀ because I told her I was gonna marry her mo dẹ̀ fẹ́ and and that's it. kó dẹ̀ mú ṣe ilé ẹ̀kọ́ lọ́wọ́ báyìí. no àti ní misunderstanding òun ti o ti bá ti oníkálukú ti lọ́n lọ. kò ń ṣàṣà kan orúkọ lólè dànù wo bí tó o bá lọ wá kó ló ń darí díẹ̀ kó o bẹ́ẹ̀ wo késekése lórí o kàsàkàsà ń bọ̀ bàbá késekése ọmọ kéèyàn máa wọ lójú ọ̀rọ̀ báyìí kó rí ìgbẹ́ ẹran kó dẹ̀ kí mọ́lẹ̀ bí owó ó ṣe à kéèyàn máa lọ kó dé bíi babish kó wá rí yẹ̀pẹ̀ tó white kó dẹ̀ bá mọ mi mo fẹ́ mu gàrí orí kí ló ṣe yẹn ìyàkọ̀ ayé ẹ̀ bàjẹ́ ni ó máa wọ́ọ̀sì fún ẹ jù bẹ́ẹ̀ lọ àfi wà kan o àfi kó wà kan ogún òkè ń parọ́ o mo ṣèwádìí débẹ̀ ni o ok sir màá màá tètè wá lọ màá màá wá àtúnṣe sí àárín méjì ẹ ṣe gbọ́dọ̀. Uh, ẹ má lọ kí ló mú wá fún mi. mi mú kankan wá sir yẹta mo ti problem sir mi ah èmi gan ní nǹkankan báyìí sir. kí ló wá fún ṣé ìwọ ò mọ̀ pé gbogbo àtọ́ bá ti rí mi láyé yìí mo gbọ́dọ̀ gbowó lọ́wọ́ ẹ̀ ni ẹ bàbá ẹ jẹ mí lówó mo gbọ́dọ̀ gbà tí màá fi kú àbí wọ́n máa fi kú ẹ bá kọ́ kú wa ló parí ìrànlẹ́ parí síbẹ̀ nìyẹn mo pàdé kitchen tọ́ílẹ̀tì ó wà lẹ́wọ̀n ó wà police station on drive anywhere tó hospital ìbá anywhere tó bá ti wà gbọ́dọ̀ máa gbà kan lọ́wọ́ ẹ̀ ni kí ló mú wá fún mi. ẹ ti ẹ jẹ ń wá ilé ìkíni ojú ẹ débi. yes sir yes sir ẹ má ṣe bẹ́ẹ̀ sà ẹ jọ̀ọ́ torí mi ò lè fẹsẹ̀ rìn padà mi ò mi ò ní bàtà mi ò. ó já sí ó ti yé. à ó yé mi sà. forty four ni. rárá sà forty two àni àfùmù ń lo kò màmá pè yín sà. Ah, ọ̀kadà. ó fa ohun jọba bẹ́ẹ̀ àwọn ní ẹ́ àwọn òṣì lóko bá tó ń sá lọ àwọn òṣì má lọ bẹ́ẹ̀ tó ṣe wá jẹ James wàá wá fóònù wèrè tó ń dún yẹn má gbé bọ̀. bí wọ́n wò náà bí ọwọ́ tí mò ń wò lára àná tí àbí bí ọwọ́ náà. sí èsì. mo wá rí àwọn ọmọ mi ìdènà nífẹ̀. mami èrò wọ́n fi àníkẹ́. dúró náà ìwọ ọmọkùnrin. tó o fẹ́ ya létí lápá ni ṣé inú tó rẹ mẹ́ja ni wọ́n ní ọ̀gbọ́dọ̀ dé yìí mọ́ o sì tún kànlẹ̀kùn bàbá mi jọ torí ọlọ́ ó ṣáàjì mi lẹ́yìn. ẹ jẹ́ sọ fún mi ọmọ dàbí èké bọ́yá àbí agbègbè orí ọ̀rọ̀ yóò ṣe àǹpàkùrú mọ̀ ẹ là yá wa. bàbá mi jọ torí ọlọ́ gbà wá láyè ká wọlé. ẹ jọjọ jọjọ jọjọ jọjọ irú gbogbo kẹlẹ fi kọ gbogbo ká fi tọrọ tọrọ ẹ jọjọ jọjọ jọjọ abọ́ni bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. ọ̀dẹ́ǹsì ni ọ̀dẹ́ǹsì ni tàwọn mo ní ẹ̀sìpírìdè kan ẹgbẹ́ kọ́ọ̀tù ìbò lẹ́gbẹ́ra yín. o oh, ṣé bí security ni ẹ. ẹ̀mí mọ̀ sẹ́yìn ló bóde. o oh, ní military background rà ni. Ah, àìsí aládàáni làwa sí àìbí òtítọ́ lábẹ́ ìjọba. <laughs> I eh, by way of introduction okay. I am major retired májẹ̀kọ́dọ̀mí balógun eh. èmi ni mo kò fún ní bàbá oh. èmi náà kí n fẹ́ ìyẹ́ ah. ṣùgbọ́n èmi máa ń láìkí ṣáṣá. Eh, ẹ̀yin ìfẹ́ ìtọ́ bá ṣe é. <laughs> <laughs> lọ sílẹ̀kùn fẹ́ràn gà yín. ilẹ̀kùn ọbọ sílẹ̀kùn méjọ̀ fẹ́rọ̀gà yín. ẹni tí mo sọ ni pé ṣebí ìjẹ́ ẹnu géètì àwọn sọ́jà rìtáyámẹ́ǹtì. ó bàjẹ́. fọkẹ́ni. ó bàjẹ́ sílẹ̀kùn ọ̀fẹ́ máa gbá lójú o. gẹ́gẹ́ bí máa gbá lójú ọ̀rẹ́ ìlú ẹ̀fẹ́ gbá gbà fún gbà kí ni ká ní máa wọ́n sọ fún máa gbé àbúrò yẹn dá. ẹ bá gbà ológun ẹyọ kan ìgbà mẹ́rin. wọ́n gbà mẹ́rin ìgbà mẹ́rin. wọ́n gbà mẹ́rin wọ́n pẹ́ dá. kílẹ̀rì wọ́n pẹ́ yẹn fẹ́ yọ. àforí ẹ fọ́ kù. ẹ̀sọ́ kọ́ tẹ̀ yọ. èmi wọ́n fi mí síbi. wọ́n gbà mí bẹ́ẹ̀ wọ́n fi mí síbi. kí ló fariwo tó. sẹ́kọ̀ tó ló máa gbẹ́ mi létí mẹ́rin. kí ló ṣe é. ẹ̀mí ẹ̀ máa gbẹ́ Um, eh, eh, ó ti yé mi. Oh. ó ti yé mi. ó oh, tó boy scout. àníkẹ́ ní sùúrù. mo sọ immigration. mo ló ti tó ó ti tó àtúrí hmm? torí Ọlọ́run. mo ti jẹ̀bù rẹ. ẹ rọra ẹ ká sọ ma yes ma èmi lèmi kù ní bàbá fún un so èmi ní mo dàbí ọkọ fún ìyá ẹ so i am major má jẹ́ kó dòmí balógun retired oh. so ẹ̀yin la wá rí ẹjọ́ torí Ọlọ́run. ó nìyí eegun rẹ ń bẹ lára wọn. kíyèbí okú ẹ àbá yìí ìwọ ṣé ò sì tarí ẹ o. ẹ jọ torí Ọlọ́run ṣẹ́rí tí ẹ bá ro tiwọn ẹ ro tèmi hmm. as a retired military officer ẹ ro tìyà tí mo jẹ lórí gbogbo yín káyé yín lè dáa yes wọ́n yìnbọn fún mi lójú ogun kẹ́lẹ̀ survive àwọn colleagues mi kú kẹ́yìn lè yè èmi kẹ́yìn bọ́ bà mí ẹ̀rí bí mo ṣe rìn ni no everybody ni mo kó pọ̀. èèyàn mélòó ẹ̀ pa Saudi Arabia. fiyè bí ìyẹn ni pé ìwọ lè kó ẹsẹ̀. láti gbàwó sígbàwó bínú. Sori tó bá mind gan, ò gbà mí ní nǹkan kan, kò padà sínú ilé mi. Mr. Man, no insult men but you just keep quiet? I'm sorry. Irú insult wo leléyìí náà? Kí ni gbogbo insult yìí? How will you come to my house kó máa bẹ̀ fún ìyàwó mi? <laughs> Now, tí wọ́n bá sọ fún ẹ tẹ́lẹ̀, this is my house and I decide what happens in this place. Ṣojú òṣùwọ̀n fún ẹni, sí, wọ́wọ́ wa we are married mo ti fẹ́ ní ṣùlọ́kà ìwọ ti ríbi tí èèkàn ti gbójú bóyá ìtúbọ̀ gba ẹran lẹ́nu kìnìún tí wọ́n bá tọ́jú ẹ̀ tó tọ́jú ẹ̀ bí ọkùnrin ṣe ń tọ́jú obìnrin would she have left? ẹni ìwọ náà ti sọ pé tí nǹkan máa bàjẹ́ pé tí nǹkan máa fi dá so please ẹ jẹ́ bá mi sọ fún un if he doesn't know tí ò bá ń sọ ara ẹ̀ he should get out of my house get the hell out of my house. It's okay, ma. Ojú ni tí ẹ gentleman, ó ti ya wèrè ni, wèrè lọ́wọ́ kò pé. Tó o bá ya wèrè kó ní mental problem kí kí madness máa vibrate ní ọpọlọ ẹ. Ṣé èyàn lè wà nínú ilé tó dáa báyìí kó ní kó padà sínú inú ìbútú pẹ̀lú ẹ̀? Abẹ́ ìgbẹ́rù mà, bí kí ẹ̀ wà ní Lamborghini, factory fitted AC leather seat, kó wá ní ẹ kó wá máa bẹ́ẹ̀ padà lọ́gbọ̀n àjàpá, so possible eléèlè ni ẹ níta torí ẹ wà kọ́ nìyẹn o níta torí ẹ wà ní pé ká bẹ arábìnrin ìyẹn x òun pé kó jọ kó dáríjì kó dẹ̀ ṣàdúrà fún ọtọ́ níta torí ẹ am I speaking your mind. ó lè. dáríjì ibi tí báwo hmm. èmi ò ní anything ṣe pẹ̀lú fìyèbí mọ́ ọlọ́run ti gbèjà mi jà already fìyèbí ká ẹni títí ẹ̀ ọlọ́run ti tẹ́wọ́ dìtì already fún mi so mi ní láti bínú mọ́. àná mi wọn kọkọ lọ àti ìdúpẹ́ lọ́wọ́ nílẹ̀ ìbọn síbẹ̀ ṣe aṣọ ìyá àti tẹ̀yẹ pẹ̀lú tàkùn lè ayé mi fọ̀rọ̀ torí tí bá ṣe pẹ́ fún mi ní ọ̀wọ̀ ẹ̀yìn nígbà wà láyé láti wọlé ẹ ṣe ẹ̀mí tí ẹ má dàbí ìbínú ìdí oorun sọ̀rọ̀ kò sọnà ibẹ àmọ kí n tó tẹsíwájú lákọọkọ náà jésù ó wà ẹ ṣe máa tẹkù ìtọ́jú mi wọn á ṣọmọ fún wa dọjú alẹ́ a ní ṣe wàhálà lásán lórí wọn àánú mi ẹ jọ ìyá mi ẹ bá mi bẹ àná kí ló bá mi bẹ tó sílẹ̀ kan focus on èyí proton ṣíbí iléèwé mohammed kò dé bá mi tú u sílẹ̀ kọ́nà tiẹ̀ náà lè la ìsìlẹ̀yìn gbogbo ọ̀nà tó dínà tó lè là tó bá ti súre fún kó tú u sílẹ̀ nínú ọmọ aṣalábàápàdé ẹni tó jẹ gbogbo wa bẹ́ẹ̀ fún ìkẹta ọkọ̀ wa fún ìrìn ẹ̀jọ̀ ìṣàánú ẹ̀rù tàbí amọ̀mọ́ni lára àwọn kẹjọ ọkùnrin torí ọgbọ́n wọn lè tó sílé ìjọba mi yọ̀ǹda ẹ̀ tínútínú. Hmm. ìyá wa ẹ pẹ̀lẹ́ màmú kí ẹ kú ọ̀rọ̀ ọmọ àkókò ní dààmú but ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n sáré make eh, àwọn corrections kan ẹ jẹ́ kí n correct àwọn impression kan. Àníkẹ́ Òde fìyèbí o at all Àníkẹ́ ò lọ́wọ́ nínú anything you yòówù kí fìyèbí máa go through now bẹ́ẹ̀ ni sà kí ló fẹ́ fi ṣe èmi gẹ́gẹ́ bí ẹnìkan from day one mo fi gbogbo ara sí wípé kí fìyèbí àtàníkẹ́ fẹ́ra wọn even Mommy tó is a living witness Abi, Ojo náà náà tẹ wá sílé kí ni mo sọ. So? right there and then mo sọ pé ẹ máa mú nǹkan yẹn lọ so tí mi ò bá dùn will I say that no I won't so please whatever challenge Ifiyebi might be going through now or challenges anike oni kọ́kọ́ ṣe pẹ̀lú ẹ o so please let's correct that bó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tó gbà nígbà yẹn inú mi ò dùn sí but at the same time gẹ́gẹ́ bí abiyamọ ó ti ṣẹlẹ̀ nǹkan ẹni ọ̀ṣà ń di méjì kínú bí ni inú mi dùn sí that's why tí mo ṣe sọ yìí ó kí máa mú nǹkan ẹ lọ ṣe understand àní kẹrì kò ní anything ṣe pẹ̀lú ipò tí fìyèbí wà lẹ́yìn. Hmm. mo wá fẹ́ kí gbàkíyèsí yín sí nǹkan kan sá ṣé mo pé àwọn ẹ̀dá kan wà láyé tó jẹ́ wípé ẹlẹ́dàá wọn kò ṣe é yànjẹ́ personally as individuals irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn lè má lè jà fúnra wọn bó ti lè dá wọn á béèrè bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ ní kéèsì àníkẹ́ àti fìyèbí rẹ̀ fìyèbí àníkẹ́ ò lọ́wọ́ nínú gbogbo nǹkan tó ń ṣe ẹ o at all. Eh, eh, eh, madam mo gbà wípé àníkẹ́ ò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ fi ibi ṣùgbọ́n ẹjọ ẹ jẹ́ kó kàn ṣàdúrà fún hmm. ìmọ́lẹ̀ wà láàrin wọn ẹ jẹ́ kó já i beg ma. dadi wa ó ṣèmùlẹ̀ kò ṣèmùlẹ̀ ó rẹ́nu lásán ni hmm? bẹ́ẹ̀ ni sà kò sí nǹkan kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹnu lásán ni èmi bí ẹnìkan ni mo kàn dẹ́rù bà gẹ́gẹ́ bí abiyamọ ṣe mọ̀ pé gbogbo abiyamọ ló máa fẹ́ wá ọ̀nà láti kọ́ ọ̀bọ ọmọ kó má bàa rìnrìn kùnrin ni mo kàn ṣe sọ fún wípé kò gbọdọ̀ fi ara ẹ̀ sílẹ̀ fọkùnrin kọ̀ọ̀kan pé ọkùnrin kọkùnrin tó bá fi lè jábàálẹ̀ ẹ̀ òun ló gbọdọ̀ jẹ́ ọkọ ẹ̀ or else ilé ayé irú obìnrin bẹ́ẹ̀ ní ìdílé wa máa ráre ni kò fi dérù bá mi ṣùgbọ́n náà dẹ̀ ti wá sọ wípé pẹ̀lú gbogbo ẹ̀rọ náà bó sì ṣe máa rìn rí àmọ́ mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run at the end of the day tiwa ò gbé sọ̀rọ̀ ẹnu lásán ni ìmùlẹ̀ yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ anyway um, anike ọkọ mi ò ní dààmú wo ò ní ṣiṣẹ́ báyìí kó fọwọ́ ẹ̀ ṣiṣẹ́ kó tó wá fẹ̀yìn ọwọ́ dànù ìkorò ò ní wáyé ẹ̀ mọ́ ó lóun ti dá ilá rẹ̀ jọkọ mi súre fún un bàbá ọmọ ẹ kúkú ni. Eh? tó bá súre fún tọ́nà ẹ̀ bá là tó bá dáa fún ó máa dáa fún ọmọ ẹ náà ìjọ tó yọ ọlọ́run ọkọ mi bá mi súre fún. okay o Fiyebi from the bottom of my heart whatever covenant tó bá wò pé wà láàrin èmi àti ẹ mo break ẹ léni látẹ̀lé lọ wàá bẹ̀rẹ̀ sí ní ṣoríire wàá ní lárí wàá rọ́nà gbégbá gbogbo nǹkan tó bá ń dáwọ́lé báyìí á máa yọrí sí rere ni gbogbo ibi tó wo kan re sí gbogbo ibi tó wo kan re sí wà á máa rà nígbà bẹ́ẹ̀ ni o ilé tèmi náà dé ní dá àmì o ìṣe ọkọ jùlọ ẹ pẹ̀lẹ́ ẹ kí wàá ní jíjẹ ah! kí ni. ìjọba fún ọ kí ni yọ ẹ jọ ṣe lọ́wọ́ ma. àwa ti fẹ́ bọ̀. àlọ́ ó bàjẹ́ ó bàjẹ́. àlọ́ ẹ jẹ́ ká máa lọ sàn. máa lọ ọdẹkùn kan. ọgbà ayé ìdílé ọ̀rẹ́ kan ti lọ àti ìfọ́nìyàn.